oríjì jẹ́ àyànfẹ́ olódùmarè tó lódùmarè rán níṣẹ́ ewé tí a ń pè ní oríjì ó jẹ́ àyànfẹ́ tí olódùmarè rán níṣẹ́ nítorí tó jẹ́ ká máa pè láyànfẹ́ ni pé tí àìsàn tí nǹkan ewé kan bá ti ń wò bá ti pọ̀ èèyàn ó pè láyànfẹ́ olódùmarè tó lódùmarè rán níṣẹ́ ó wáyé wá jíṣẹ́ ni ó sì fara ẹ̀ kalẹ̀ fún gbogbo wa láti já àbí láti lò origin bí wọ́n bá de tí tí ẹ bá ẹ bá rìnrìn àjò kan ẹni tí ó ní ogún jẹ́ òun origin wá sáyé láti wá tú kalẹ̀ origin ó wá sáyé láti wá tú kalẹ̀ ní tí a máa ń lo origin fún pọ̀ ṣùgbọ́n àwọn tó bá ṣe sọ ń bẹ̀ lásọ tá a lo origin fún wọn pọ̀ gan-an wọ́n dèèyàn mọ́lẹ̀ ni gbógun tìyàn ni ilé ayé yẹn dàrú ni ọ̀rọ̀ èèyàn ò ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ kò yé mọ́ origin wà nínú nǹkan tá a lò àwọn míì máa ń pè origin òjọ́ iṣẹ́ mi ń bẹ oríjìn òjọ́ òjẹ́ mi ń bẹ oríjìn kìbá àti gbẹ kìbá àti ṣe bẹ́ẹ̀ náà légbò rẹ̀ iṣẹ́ oríjìn pọ̀ ṣùgbọ́n ní ìtòsí sọ nísìnyí tí ẹ bá rí èèyàn tó yí owó kalẹ̀ ẹ bá ti mú díẹ̀ kékeré tẹ́ ẹ dá sómi tẹ́ ẹ gbó tẹ́ ẹ fún mu Olódùmarè ó ṣàánú rẹ̀ yóò sì dìde iṣẹ́ oríjìnì tí ń ṣe nù ṣùgbọ́n ọ̀nà rẹ̀ pọ̀ o ọ̀nà rẹ̀ pọ̀ ọ̀nà oríjìn pọ̀ gan-an Olódùmarè yóò pẹ̀lú wa yóò sì jẹ́ ó ara mu.